Islam ọlọ́run bá fi òkúpa ṣòfò jẹ́ dáadáa ìbéèrè ọmọ ìyá wa nípa owó èlò gbígbà ẹni tí ó fẹ́ ṣe business ó ti ṣe gbogbo ìgbìyànjú láti rí owó kò wá rí owó owó tó wá padà rí owó èlò ni ó fi ṣe business ó ń boom ṣùgbọ́n <clears throat> ìbẹ̀rù ó ṣàwà ń wà nínú ọkọ̀ ẹ̀ tẹ́rù máa ń bà àkọ́kọ́ òun ni wípé gbogbo business tí a bá fi owó rìbá ṣe tó bá ń boom lẹ́nu kò ní padà búmu lọ́la torí ọlọ́run ní rìbá gbogbo ń ta bá fi rìbá kójọ ọlọ́run bá máa parun ni ọlọ́run bá máa bàjẹ́ ibnu abbas ó sọ gbogbo nǹkan téèyàn bá fi rìbá kójọ tí ọlọ́run bá bá da sí tí ò parun èyí tó pẹ́ jù náà ní forty years lẹ́yìn forty years ẹni tó tó bá lò fún forty years àparò tí ò bá lò tó bẹ́ẹ̀ àwọn tó fílẹ̀ fún ìgbà kan bá ti lò tó tó bẹ́ẹ̀ òun wò bẹ́ẹ̀ ni tó ìyẹn náà ni tó pọ̀ jù ló jẹ́ pé kò sí nǹkan tí èèyàn máa ń tó máa ń ní àlùbáríkà ọlọ́run ni wà Yorùbá kọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé látara sọ́dà kọ̀ pé a fi ṣe lóore a fi ṣe dáadáa láàrin yọ ní. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله gbogbo nǹkan tí ẹ bá gbà ní rìbá e ẹ kójọ látọ̀dọ̀ àwọn èèyàn tó ni fala yarbu inda Allah ni pé kí dagbasoke. máa dàgbà sókè ọlọ́run inda Allah kò so gbogbo awọn nǹkan boom latara business campaign yẹn ni business boom ọba sanastadrijuhum min haythu la ya'lamun ọlọ́run ní a sì máa dẹ wọn a máa dẹ wọn tá a máa fi gbá wọn mú min haythu la ya'lamun níbi tí wọn fọkàn sí tí wọn mọ̀ so gbogbo tó ń jẹ́ rìbá gẹ́gẹ́ mùsùlùmí ká gbìyànjú ká jìnà sí tí a bá ń wá owó ta fẹ́ fi ṣe bíṣẹ́ ta dààmú títí tá a bá ti wá rí gbogbo ọ̀nà afẹ́ yáwó ààrẹ tó fẹ́ yá wa lówó tí ò ní ní rìbá afẹ́ atọrọ owó pé káwọn èèyàn fún wa àárí gbogbo nǹkan táwa náà ní property ta lè tà láti lè fi rówó àti ilé láti fi ṣe business àlè kò sì yẹ ká gbà pé kọ́dàrú ọlọ́run ọba ni pé ká má ṣe business nìyẹn torí mélòó mélòó ẹ tó dáwọ́ ní business tó lọ gbowó rìbá gba gbogbo ẹ̀ tó jẹ́ pé business yẹn padà wà sọ̀tọ̀ sí tó wá tàkà rẹ̀ di onígbèsè tó wá padà sáré káàkiri tòbẹ́yọ̀ bá ti ṣèdààmú lórí ipa fẹ́ kówó jọ láti ṣe nǹkan pa wá dààmú gbogbo nǹkan tí ọlọ́run bá fọwọ́ sí láti ṣe àwa ti owó nǹkan ti ká gbà pé kọ́dà àwọn ọba òun ló ti dúró wọn ìkìlẹ̀ ká má ìlera àbí nǹkan tá wá kó ẹni tí ò níyàwó sára ń kò ní torí para ń kó wá sọ ìdílà ìṣèṣù sí nǹkan kan náà ni rárá kọ́nà ọba kó bàbí mi sí ọ̀nà wa ìparun ni máa ń àwọn nǹkan tá a lọ́dún sọ̀rọ̀ bá àgbà fẹ́lá sọ fún wa ń pa àwọn nǹkan tó borí wọn látara tó sọ fún wa wípé ẹgbẹ́ rìbá ó ti burú ju ṣìnà lọ ó ní ṣìnà ìwà burú débi tó burú ju wípé kí ọmọnìyàn kó gbé ìyá tó bí síta gbangba kó wá máa ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ nígbà tí òun ṣe ìgbà ẹyọ kan àwa náà rí pé lè nǹkan tó burú ní tó bí ọ̀rọ̀ ṣìnà ẹ̀ ọ̀rọ̀ rìbá ṣe rí nìyẹn ká sì yànjú farabalẹ̀ fọlọ́wọ́n ọba káwa mùsùlùmí ká sì lè nínú ètò wa àti gbòkè ayé wa ìmọ̀ ayá rẹ̀ ní lórí ní owó tí ò mú rí bàbá bá fi rọra wa lọ́wọ́ àdọ́bí sọ̀rọ̀ lọ àríyàn sẹ́là ó lẹ́ni tó bá yáyàn lówó á gba ìlàjì ládàá ẹni tó fún yàn lówó ẹni tó bá yáyàn lówó tó jẹ́ pé ní ọkọ̀ fóun fẹ́ gbà padà á gba ìlàjì ẹni tó fún yàn lówó gbogbo bàtà bá sì ti ya owó sí òdodo ní jẹ́ká sí ìmọ̀lú sábà ìtàn padà ká máa lẹ́nu àìsàn eléyìí á máa ẹ̀kọ́ ìyàwó ìwé lórí ìlówó lọ tó tí ò gẹ́gẹ́ bí ṣe láwọn àìsàn ṣùgbọ́n ó ti wò pé tó ń bá kú ní àyànfọ́ ìṣìyàn ni yóò ní ṣe sí ìtọ́ mi gbogbo àwọn ilé ìlú nípa àbúrò àwọn ìta tí wàá jẹ yẹn ọlọ́wọ́n ọba àlejò ọlá sọ wípé bàdárù máa bá fi yàmúnà bíbá ìkó ìṣèlú nìyẹn tẹ bá gbọ́ náà bá gbọ́ yìí tó sẹ́kù ní ìrìbà ọ̀jìnà irú ẹni tí wàá gba rìbà bísíǹsì tí wàá gùn ní tòótọ́ pẹ́ tó bá wá ti rí aláìsíkí ojú òdá ni kó tọrọ àforíjì àwọn ibi tó ti gba rìbá yìí kó dá owó wọn padà kò sì tó bẹ́ẹ̀ láti má fún wọn ní bísíǹsì tí wọn kò ní láti fún wọn kó sì pinnu tó wọn ní dé bẹ̀rẹ̀ kọ́nà ọba kó ṣàforíjì tẹ̀lé ọ̀kan wa bárakàlá ọ̀fẹ́